آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعورة الوثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم واللسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مزلول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد على محمد وعلى ال محمد وعلى ال محمد كما صليت كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وعلى ال انك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد makaneleka ewakunomuli yekatakayaka إن الشرك ọbídí ṣọ́rọ̀ wọn ilẹ̀ rẹ̀ tó ń ti ká bí eré yìí ní tawhid ìrẹ̀ ṣírkìdá ṣírkìdá ẹ̀ tó ẹ̀ yọ̀ àbí kì í kẹ́ wọn ẹ̀rù tawhid lọ subhanahu wa ta'ala tawhid ó mọ̀ níhì ọmọ yìí ní ọ̀rọ̀ gàbá ọ̀yí yóò mọ̀ ní kí ní kò nyára ọ̀rọ̀ ìṣàkèjì yóò mọ̀ ní ọ̀nyára tọ̀tọ̀tọ̀ أموري وكاي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة رسولا أمريكا أعبر أبرغوا a ọ̀nà omori ọ̀nà ọ̀ṣọ́ ń tókò ẹ̀tẹ́ hù hù sọ́nà wọ́n fún tó wà tó àní ibùdó lọ́ọ̀họ̀ wọ̀jú tẹ́lẹ̀ ibùdó ọ̀bì káyé ẹ̀ka ayá bẹ́ẹ̀ ni aka, ibùdó lọ́ọ̀hà omori ya duwe nozeriri ahekori orí ọ̀yìn bẹ̀kẹ́ nínú lú èlòzè rírí orí ọ̀yìn bẹ̀kẹ́ nínú lú èlòzè rírí ìtò ọ̀yìn bẹ̀kẹ́ nínú lú èlòzè rírí sánáfẹ́lẹ̀ ẹgbẹ̀ ọmọ orí ọ̀yìn bẹ̀kẹ́ nínú ló mú rírí àkáyà sánìkà yìí wà máa àrísán náà ní rasúlù ìlànà ìlẹ́yìn annahu la ilaha illa ana fa'budun wọ́n máa àṣọ́lẹ́ ní rasúlì omori kẹ́nyọ̀ ń tọ́nà ní tuntun ilá mú yìí lẹ́yìn àkọ́ ní tú yọ kàyé anahu láìláha ilá aná fàbọ̀lóòn àkọ́ ní tú yọ ọ̀yí kàyọ̀ ká ẹ̀yìn yìí náà sánà wọ́n hẹ́kẹ̀ èèwọ̀ ní omori ònyàrá gẹ̀lẹ́gẹ̀lẹ́ fàbọ̀lóòn wẹ́rẹ́ kẹwàá hẹ́kẹ́ na nẹ̀rẹ́kẹ́ náà omori وسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون إيوان تومري صلى الله عليه وسلم هواوسي واسأل من أرسلنا من قبلك من رسلنا هواوسي أبانتوني بديتو دوك ديوان تومري هواوسي أجعلنا من دون الرحمن آلهة يعبدون

abira mo no akukọ mẹ ní sọyìn bukhari ọmọ náà yìí n'aka anabi isa ọmọ náà yìí n'aka kanan ọmọ náà kanan bàbá muhammad sallallahu alaihi wasallam sallam mẹrẹ ayé ẹkyẹ ti yóò zẹ ẹna ana ẹyẹ yà níbi ẹsẹ náà yìí n'aka na mẹ ẹyẹ ẹ ọmọdé kọ náà ọmọ káyọ ntọ ọmọdé káyọ was alman arsalnami kabili kàmi rusulina ọntọ ni bi de tọdọ bi de wọn ntọ ọmọdé ọwọ ọsùn dɔnɔ yɛ ne ba kan ne ka ayɔn mi ni kyiɛ tɛ ini laylatul isra wal mi'raj laylatul isra yɛn omori tontɔn omori ɔno to yɛ ɔkɔbɛ obiru banya na omori yi ɔno wosora hɔ no ɔdɔ yɛ ɔno ɔno sama himba dɔ pade sama himba no. isra na kwata wuri makka na wati jerusalem masjid al-aqsa idi isra zata tobono miraj oy kwata wuri ti so na ni beba ma hi miraj o kwata wuri ti jerusalem koko na wata ho sama himba o oh, ni sama para de kini isra ina ti jerusalem ini masjid al-aqsa ịzọ ọnụ omori ha wakwete ya ntu omori abọ ntụ na omori tụtụ omori ọkụ akwete ya ntu omori na ntu omori so akwụsala na ben netara ihe mo ntu omori anasụzụ ko ntu omori ọnọdụ sayidul mursali ọnọdụ ọdọ dị abọ ntu piti iza ọmọ ọyà tó mori tso he fẹ ka west alman abantɔ ni bèdè tó dɔbi yẹn tó mori ɛni ɛnɛ kóso ala yẹn ma wà hàn ɔwọ́ ɔsè báyìí sẹ na ɔmori si yẹ fẹ ká ɛfɔ sá àkóró mu na ɔmori yi anyi sẹ na ɔwọ́ sotó àkóbá pɔtɔ tó mori yi ama lakina rasul istahaya an yas alam ala sɔha ama tó mori yi dóhi nyɔkó nuhu sɔnɔ mi iri musuli ọ̀nà ìdí èkó orí ohun orí mẹ̀mẹ̀ kàrẹ́ ká mú àjọ ìrẹ́ ká ọ̀họ́ ọ̀sẹ̀ lọ́tọ̀ tó mú rí mi àmì tó mú ọmọ àjọ rẹ̀ wọ́n wọ ọmọ iri musuli ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà tó ní òsì lọ́tọ̀ tó mú don muri da ka hasa kare wa qada rabbuka alla ta'budu illa iyyah o muri o me ono mo ban alla ta'budu ka san so so ni heke illa iyyah e wono muri o nyara gini gini don muri do kai iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu e wo muri o nyara gini gini ya heke ni وإياك نستعين إيومري أن يرى تتشانا إلي إيه شغم بحون واني دومري دولك ولقد وي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليهبطن أملك ولتكونن من الخاسرين بل الله فابود وكن من الشاكرين ولقد وهي إليك ya tutu ye won to muri wa ila alladhina min qablika awai mere tutu ye on to ne de to do de won to muri hi leina ashrakita seba gotono on ne de to ye nana de de de won to muri ba ba anara goto on ya tutu ye won to muri na je ni leina ashrakita e won to muri wa sisa sabir no muri heke lóhèké sọ́sẹ̀ bí sí sọ́sẹ̀ ṣọ́hì èlò orí yìí dúmi ṣíríkù ni láyàbà tó ń na àmàlúkà àbúkọ́rá ìrà àbúkọ́rá ẹ̀kẹ́ ti jẹ́ àgbọ́nú kò tọ́ ìhọ̀dẹ̀ lóòrò omori olúhọ̀dẹ̀ lóòrò omori ìbínúhọ̀dẹ̀ ọ̀sẹ̀

bàbá kàkà wọn lè fẹkọọ nínú min alkhasiri dóbúrí àmì takidi yọm takidi bá da takidi dáa yọ kàkà ní dóbúrí àkàrí ọmọ wọn lè fẹkọọ nínú min alkhasiri dóbúrí àyìn lónìí ní hímẹ dòyìn lónìí ní kàkà yìí ihì ọmọ wọ́n tún tún ọmọdé yìí. àmà sí wíkà omuri omani bi kontu omuri kare ririri ano nam wallahi lazim evre ya hob ele shiriku evre ya hob omuri ono bo ay ho na rin abuwa oy katem onro yiyenyi sinya sensitivity ne bira oy sensitive no sensitive oy ni eh, oy ni wan eh?

inú mi na kẹ́ ẹ̀yìn kàkó fàlà ní ìzàká mọ̀sán mọ̀sán àbísọ́n tí ò mórí àhíwá nínú ọ̀bì tọ̀hídì orí òmórí tí kò na bẹ́ẹ̀ siriku ní ṣíríkù bẹ́ẹ̀ húrọ̀ ẹ̀wọ́ tẹ́tẹ́ bẹ́ẹ̀ húrọ̀ náà orí ọ̀yẹ̀ hẹ̀kẹ́ ọ̀rẹ́ ẹ̀há yìí káyé àbísọ́n tí ò mórí ẹ̀jẹ̀ rẹ̀ sọ ní ẹ̀há yà máa yìí àbàtà

amasịrị ka anyị nọdụ dọla anyị ji edo ka asị ibe n'uwe nọdụ ịya anyị achọghị na mmasị uche daba mari ka anya mụ ya anyị kwere fọ mmemme ee ọyị wa dọ amaljannu ni dori ntụ muri tilo ọnọdiri ọnọ muri kai kai ọ si tuhe ntụ muri دوموري هي لونا كاكا قلبو هي الهي قلبو هي الهي انه استمع نفر من الجن فقالوا انا سمينا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولم نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا قل إيه أنتم مليك أيوة أوهي إلي أتتهمي كايا نهلني كايا نمكنني أوهي إلي كاتتهمي أنه استمع نفر من الجن كاني إبنين الجنون لي ene batɔ ene bono ntomori atɔ eja akajono ntomori akal qur'an وقالوا إنا سمينا قرآنا عجبا bẹ́ẹ̀kì àdísàn dẹ̀nẹ́nẹ́ ni lákà èyí bàtà kùrán húrùn tó mọ̀rí ọ̀dì kẹkà kàyé ẹnà wọ́n kùrán rẹ̀ kùrán ní kàkà ìrẹ̀ rí mi ọ̀rìn yẹ̀hẹ́dẹ́ ilẹ̀ rọ̀ṣùdì kòránù náà ni ó ń ṣòro bóró rọ̀lá fàámà nàbí ẹnà jẹ̀nà náà náà bá dọ́rẹ̀ rí ọ wàlá nù ṣìríkà bẹ̀rọ̀ bínà àdá ẹni mẹ́dọ́rẹ̀ rọ̀ mú ẹni mẹ́dọ́rẹ̀ sọ́n kòránù náà ká wàlá nù ṣìríkà bẹ̀rọ̀ bínà àhàdán ẹ̀yìn sẹ́yìn sẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ẹni ni wọ́n á sì tó omori ọ̀pá iná ìkẹ́kẹ́ ẹni ni wọ́n á sì ṣọ́hìn ní ìyó omori yìí ẹni ní bá sì mi ṣíríkù kó múrí ìnà wà náà tààlà jábdò rọ́bìnà màtàkàdà sọ́hìbàtàn wàlá wàlá dìda wà náà tààlà jábdò rọ́bìnà wà náà ọ̀rìn káyé omori yẹn nọ́nà omori ọ̀nà tààlà jábdò rọ́bìnà onígbà omori ọ̀nà obìnrin tẹ̀tẹ̀ ọ̀hún jábdò ìdọ̀bì márùn-ún jẹ̀lẹ́ wà áfọ̀mà uneba omori hono omori hono na bu hino ya nene uneba nini chetengu matakadha sahibatan wala walada omori hono anyane ore mozi yeki kangri makane eki malaika he vijenye neyo omori hi and aljannu ne mani yosom dagye no ne medere yɛ tere makae a nye panyin no ne baba makaka anabi isa bojo omori na nye medanyin no ne baba ko amakakae anabi ozeyu bojo omori wọ́wọ́ nọ ẹnẹni na madọ́ntó omori wa ndẹ́ka matakada sahibatan wala walada omori ọnyọ ne ẹ ọmọzi lọ́tún tó omori ni tawhid báyìí oyi omori tuni konyara ọ̀rọ̀ ihe kọ omori konyara ọmọ vi ni ni mu tó nìní ìpapẹrẹ yẹn lọwọ náà abam abam abam níbi náà mo yí tuntun ìpapẹrẹ yẹn ni ọbi tawhidi ọba anabai muhammad sallallahu alaihi wa sallam ọkà ayọ ntwani ọnọtọ a nẹtẹ yamma aka na aka ahla kitabin ubini tuo ubini tuo iragonyara izo iragwene ni adhaeli ni no muri kitaka ndahete ahla kitab ana babonni tokoko atowa falyakun awwala ma tad'uhum ilayhi ibadati llahi wahda jeevi isipa fonu vahiwa ni nani ovi oihe ko morihi on nyara genigeni kaka bi no ihe ko mu yon nyala gine gine fa idha shahidu an la ilaha illa allah wa anna muhammadar rasulullah e bara mi benu kenyo hino asana ho e ke go mori dere mi benu kanaba muhammad sallallahu alaihi wasallam bon to mori fa akhbiruhum anna allah قد فرض عليهم خمس صلوات في اليوم والليله اجنا دو وكاي وكاي او مريحي او ما الى رسول الله دم بابو 1 isamare ko inu pɛɛhɛ ɛkɔ hɛ hadith sahih ayi tawhid ɔnɔdesi pɔpɔpa ɔnɔdasi wuni islam ɔnɔdɛbi ire ɔdirɛ ma anabra kɔdɔsi hu ne hɔnɔ maami dɔwɔdɔ ɔdunbɔ nira sɔɔ yi tɛhɛ ati kum an ka naba muhammad sallallahu alaihi wa sallam ɔmɛ kaka yi man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ọdún ní kẹta eré ọdírẹ mọnọkà dọbù hẹha dọṣẹ hẹtẹtẹ ọbí láìláha ìlàláhù aljanna bọyìn wòyọ aljanna bọyìn wòyọ jùzánà ọmọ nàánì tawhid oyin omori tini konyara tọọrọ rẹ hẹ kó omori tini konyara ọmọbi ire ọmọbi ire yẹrẹ so papapan ọmọbi ire amabire yẹrẹ so epapapan.

bẹ́ẹ̀ kare ito bi òbí àbáyọ̀ nyọ́nyára hún ní sọ́tù fàtẹ́hà bá mú ní sọ́tù náàsì hún ní bisimilahi rahman rahim alhamdulillah rabbil alamin na hún ní minal jinnati wa náàsì àbáni pìtì tòhíd aka tauhid akari ah, oyo oyi yóò mọ̀ ní fi kò nyẹ́rọ akari ni abai konkonyara daa mi denu yi tawhid dɔnɔ ni abai konkonyara baa yɔ daa mi bi tawhid dɔnɔ ni o yi omori ti ni konyara ni sábẹ̀lì ka yi quran búrẹ́ bẹ̀ bá wọn bẹ̀ tẹ̀ ẹni ka òrenúbe òkenúbe wo ẹni hi òmori yìí ẹnwúre hó òmori yìí dọ̀ọ̀ká ọ̀ ajú òmori yìí dọ̀ọ̀ká ọ̀. ọmọrí mẹ́mẹ́ mú kọ́rọ̀ bọ́ọ̀ káàrọ̀ ọ̀sánmáhì àtàwhìdù ilmi alkhabari àtàwhìdù alẹ́ẹ̀lmi alkhabari ọ̀sánàbí tàwhìdù ẹnubẹ̀ ẹ̀sánàbí tàwhìdù ọ̀yíyẹ ẹnubẹ̀ ọ̀kẹ́kà ọ̀bẹ̀mọ́nà ọ̀sá anáraba ìwé náà kùrán ọ̀dẹ̀kayé ilé kàlùkùrán ọ̀rẹ́ ẹ̀hí òkà heko mori on e nyala gine gine enyo hinio enyo no ho bayo duwa na awatete abesa na bo anaba ne ne heko bre mo mori no zeriri aso heke duwa sha ke joyo mori on nyala oso no bi at-tauhidul iradi at-talabi ini ke qur'an ma ma ne reka dosa ni at iradi at-talabi no bi tauhid ne ne si ho no bayo kayama

ìzẹ̀ ìzá nọ́wọ́ náà ọ̀nà rẹ̀ mẹ́kì tọ̀hí ìdọ́dà pọ̀nù ìzẹ̀ ìzí tọ̀hí ìdọ́wọ́ náà ọ̀rẹ́ mọ́mọ́ ilé ilé ọmọ kùrán rẹ̀ ẹ̀kọ́ kíkà òkè ló bèzò inú bányọ́ náà mo rí ìdà ẹ̀nẹ́ná ní tọ̀hí ìdọ́nà ẹ̀nẹ́ná sáàsán tó dé tó kú tọ̀hí ìdọ́nà dẹ́yìn omori tìrì kò nyára dẹ́hẹ̀ kò omori yìí dẹ́ sáà

so omori mere rụwa ine hụ nọ na omori meme rụwa onye ọnọ rụwa ọrụ onye na ji eruwe edekwu ide na ekude kwụra mma na ahụ adị ka nne esutu esuchiri kwenne nọ ọsọ ndị dị ụbọ kịka ini pada ene edo omori na aka dum ne tuka ya

kùránù àkàrẹ dáhìó àbáyọrẹ ibi máa yìí rírì yọ nípò rẹ ahụ ka hẹkọ mórí ọ̀nìyàn rẹ asọ́sọ́bìnrin náà mórí rẹ dúró lórí orí ṣíríkù nìzọ́rí lórí ọ̀sẹ̀ ní èrè sí ka ọ̀sán mánìmẹ̀ ọ̀sán asọ́mánìmẹ̀ mánìmẹ̀ ọ̀sán asọ́mánìmẹ̀ onu wọ́n ti ń kẹ́kẹ́ wá ní tọ̀hí lúwà ìgbú tí ló mórí òmìnirí bó àṣẹ́wò ojú ní sọ́nà mórí kàtílẹ̀ kọ̀rọ̀ á ilé tọ̀hí lọ́wọ́wá ọ̀sọ́nà bí ìdẹ̀ ìdí tọ̀hí wà sí tọ̀hí ní tọ̀hí lọ ní ìdẹ̀ ìlànà ìdẹ̀ ìlànà bí ká isi òmórí òmórí òmórí ètí kò ní ẹ̀rọ iṣẹ́ ọba káàbọ̀ sí mi kọ̀rọ̀ ìdẹ̀ kókó bá ń wúra sóò ìjà àtẹnubè ìniputosi eléyìí ìṣọ́ mẹ́yìn tawhid ẹ̀họ́ ní nàtẹ́kù utosi tawhid ọmọ náà ìsì quran àkàyè àbíká ìjẹ́ quran ọ̀rọ̀ àtẹnubè ìnipika ziri mùsùlùmí ní ẹ̀nà mùsùlùmí ẹ̀ òyìn náà e ìjẹ́ bẹ̀yẹ̀ ní ẹ̀họ́ náà na yẹn méjì èyí wọ ẹ̀yẹ́kù ìdẹ́nẹ́kù ọ̀sọ́ ni bẹ́ẹ̀ lúgbẹ́dẹ̀ ní ọ̀rọ̀ suna tuntun muri ne tauhid a kare ya nini ọ̀rì zẹ̀ẹ́zẹ́ tauhid ọ̀nà ọ̀rù tó sí tauhid ọ̀nà ọ̀rì nílẹ̀ ṣíríkù ọ̀rọ̀ náà mi ṣíríkù ọ̀rì ikú tó ṣe ní jẹ́ ìyẹ́ náà mi ṣíríkù jùzọ́ náà náà nínú fìkà jùzọ́ péjúwe jẹ́ àṣìṣọ́ tó fàtà alhamdulillah awọ ikú wo mori tauhid ọ̀nà rọ́bìlà alamin òmùrí ẹ̀ tawhid of anon maliki yawmiddin omori ona ona enyi da bi malik enyi da bi malik omori ona ona nye ku okare onu wu nye ku okare tawhid of anon iyyaka na'budu e omori ona nyara cho cho cho ya heken tawhid of anon wa iyyaka nasta'in e omori ona nyara gene gene yi so go hono wani tawhid of anon ihdina siratal mustaqim sóde ègùn yìí sí ìyẹ pẹ́tẹ́ túnrẹ sóde anábọ́rọ̀ kẹ́rọ yọ náà yọ náà òdì tòhíd òdì tòhíd wọ́n fún mórí kò mórí ọ̀fọ́ òsù ìyẹ pẹ́tẹ́ tẹ́ náà ni ọ̀sùlọ́tì ọ̀tọ́ e nìyí ẹ ala ìjọ àkókò àná sèrátà làdínà àná àǹtà àlẹ́yìn òdàbẹ̀ ní wa mẹ́wọ́rọ̀ yọ̀ wá ọmọ òdàbẹ̀ ẹ̀nẹ́mẹ́jì sáfì tòhíd òdì tòhíd áfíkà

do do di malaiku ni den re ni dino no di annabi no ron tun ni den re ni dino no do mori do kai shahid allah annahu la ilaha illa hu wal malaikatu ulul ilmi qa'iman قائما بالخسط لا إله إلا هو العزيز الحكيم أمري أكشهد الله أمري كنومي ذنب annahu la ilaha illa hu kenyo hino asama weke ego no omori omori mi ma o omori mi mi vingo no eh ono bitaka no omori chete no ono ka ayete na no ono aye se kare ye wa qur'an ibino no النصوص القرآنية dɔsi hyɛ wa ni jɛ kɔnɔ nyara tsɔtsɔtsɔ gɛnɛgɛnɛ ɔwɔ hɛpɛ ɛnyɔ lɛ sa hɛri bi lɛ sa ɔnaba ayatu kawniya nɔ adala ilu kawniya ɛn e, mahlukat tilahi alajayi alajiba Unu omori ari ime ari ime inu ɔnene sɔ si si yɛ wani gɛnɛgɛnɛ ikonyara anahɔ hɛkɛ. du wakani ni sama de enyi sunyon ka ko tun sama he bo mori waka ni jete enyi sunyon ka ko tun te se bo mori waka ni yoy waka ni we waka ni uzom waka ni akaba waka ni ochi onu waka kani ani kene o de ni o de ra abon waka ni am o ba o de so pa o mori o tun abi sene na ni do mori ajo lo bo se ro kai oni nyaba gemi no ho he ibe no so no no no no mori do no no ìbéèrè sọ́nà mo rí dọ̀yà wọn ọmọ náà annahu la ilaha illahu kéèyàn ní asánà ọ̀hẹ́ kéèyàn ọ̀nà omúrí ọ̀nìyàrá ọ̀nà omúrí ọ̀nìyàrá kìnnìkìnnì wọ́n màláìkẹ́tù màláìkẹ́ mi lè rí mi dínú náà nù abdikaye aboto anase tu ya ntone ni kase kutu ya lehe komori yo omori yo nyala gele gele malaike na do ba ya ntone ni de malaike jibril don ku ku ya masalati o tomori ni jòzá lọ́wọ́ máa ní bẹ́ẹ̀ lẹ́nu lẹ́nu wà úlù lè ilmi àtọ́nọ́yẹ ni ni nana ba náà yẹ wọn pa àtọ́nú yóò tẹ́ ní wọn kẹ́ wọn náà yẹ ẹnẹ gà ni ní ìdọ̀ yọ̀ náà hórẹ́ ni ẹni bò hẹ́tọ́ yọ̀ náà ẹnẹ kú tọ́ náà ni yẹ ika yẹ òmòrí kò

dɔbɔ ne wiitu no katan alahakim ɔnere yie ɔmɛmɛmɛrɛ ya no gye a akara tɔhid yɛno nkyi tɔhid ne dɛ ta ɛwiri e mu dɛ tɔ no ɛwɔ yɛ abɔɔ ɛwiri e mu dɛ tɔ no yɛ ne class tɔhid rububiyya tɔhid lɔlɔhiyya tɔhid asmaa ɛwɔ sifat ɛwɔ e no ma kaboro ya ọ̀sán tuntun wòlí ọ̀sán tuntun wòlí ẹwọ̀n náà máa kàdúró ẹ̀ ọ̀nà máa kàkọ́ rẹ̀ rẹ̀ tẹ́ ọ̀nà orílẹ̀ yìí anyị tauhid al'amma tauhid abara danyi tauhid al-khassan tauhid al-nektairiyar daba anyị tauhid al-khassat al-khassan tauhid daba nara tauhid yi naba nektairiyar láti otu ọmọdé ime tawhid dáná bá àbáàbà tawhid dá àbáàbà general tawhid ọ̀nà bí tawhid ní yẹ pẹ̀tẹ́ tọ́ra ẹ yòzí ìjà àkàkà aka rẹ ètò èsù rẹ omori ọmọ rẹ rẹ àbúmọ ọsị ya omori na àmà ọwọ́ wà nà òzòní tòhídì yìí nyìmá yìí ọ̀sán lọ́bi tòhídì làámà tòhídì àbáàbà bí wọ́n ti kà wá ṣọ́ọ̀ṣì tòhídì ọ̀nà ọjọ́ yọ̀rọ̀ bọ́ọ̀ fún mi tẹ́tọ́ ayé ló tẹ̀mú hí mi yẹ̀yìn nìyẹn ló Do hí mi ló wà sí ìmìlẹ̀ nìyẹn yọ. àmà lọ́bi tòhídì làásọ̀ ọ̀nà bi tòhídì dé ní yẹ pẹ̀tẹ́tọ́ wọ̀ bẹ̀lẹ̀ riri eire amabana beire ya ya bare ma be nan riri riri zaizire amabi zaizire ene kakai wedaka wedaka ebe kutanu wedaka tanu uhisama ebe katanu uhite wedanu yakaba tohi bana man yakete twa aya mo na ku idogu tọ́sí tó mú rí mi wọ́n tàkà kú tọ́lù wọ́n sẹ́nà náà tọ̀hí lè ha sọ bẹ̀rẹ̀ tọ̀hí lẹ́nu náà kẹ ìrìnyẹ́ ẹ̀dẹ̀ náà eléyìí náà àfi dúdú kẹ́nẹ̀ dábàá ní tọ̀hí lè ha sọ pẹ̀lú ha sọ tọ̀hí lẹ́nu agamare lìrè ní iná lìrè ní tọ̀hí lẹ́nu náà agamare lìrè ní iná lìrè ní ọ̀rọ̀ náà hụrụ àjẹ́ ẹnẹ́bọ̀ ń tún ọ̀rọ̀ níbi nìbi ọ̀nàdà níbi nìbi ọ̀ntún àbúsẹ́wọ̀ bìkà yìí àbẹ́ mẹ́mà ẹ̀yìn sẹ́fà èyí náà yẹ́ nìyẹn náà yẹ́bà gbogbo òmò yìí ẹ̀yìn sùgbọ́n mi tù náà yẹ́ nìyẹn náà sọ́fà gbogbo òmò yìí láti tó mú yìí tàwídà hásàtàl hásà wọnán hásàtàl hásà múlẹ̀ na wọ́n báyà yìí ẹ̀hẹ́ àbáwọn mẹ́wà bí mi ẹ̀rọ kakọ́ kíkà yìí ẹ̀bẹ́ nana yìí tàwíd àbẹ́ yẹn náà yìí tàwíd omúlẹ̀ náà wọ́n sì tàwíd náà mẹ́yìn tẹ́tẹ́ amín yẹ́ àjẹmúnyẹ́ iri tawhid ọlọ́rọ̀ wáyé jòzó yẹ ọ̀níyè ọ̀rí jòzí ẹ̀yìn wọ́ta mẹ́mẹ́ ya ọ̀rí mẹ́mẹ́ mẹ́bìrà dìbò bó jẹ múnyẹ rúrúrú wẹ ní ìkàkà yẹ ẹ̀yìn àwọn yẹ ẹ̀hí ọ̀ orí jẹ múnyẹ náà nà èèbò múrí ọ̀nìyàrá gẹ̀lẹ̀gẹ̀lẹ̀ àwọn ene guhu kerekere ni tauhidi oyiyi ehe ba guhu nawa anege onto ni ene ululu azim anye ne ehe ina nabi ni o ni onto ni ene guhu kerekere ni hune na ululu azim ene ono ba nabi nuhu anabi ibrahim annabi musa annabi isa annabi muhammad sallallahu alaihi wasallam ina ni hulu la ni nana nan ena na le ba guhu de be ne ba hera na be ne ono ba nabi ibrahim ata nabi muhammad sallallahu alaihi wasallam al khalilan al khalilan ena e ni o mori hira ko ni do bara o se tese ba ni do ke khalil ya ne anabi ibrahim atanaba muhammad sallallahu alaihi wasallam ina ban nabi ati na ban to anabi ibrahim kena ojo khalilullah don to muri ore mi khalilullah anabi ibrahim atanaba muhammad sallallahu alaihi wasallam ena ebe ne ebe khalila khalilani li rabbil alamin ena bi ofitafi ne yo muri ena ebe ne na i i itoyi de ni re gugu ni ɛnɛ kama bɔm ɛnɛmɛbɛ ɛhe sɔɔno lɔtwɔntwɔn mu nini sɛbɛ agurika yi ɛnɛ ɛbɛ ne nan ɛnɛ mɛ si tewhidi jɛ ɔkɔrɔ ne mɛ agurika yi tewhidi jihad ɛnɛ ko agurika yi ɔmɔ inira yi ɛni nanabu twɛni e ami yɛ na wa tɔntɔn abɔ o ɛnɛ ni nyu twɛni ɛni ibɛ ne na ɔri ne sɛ ne hyɛ wotɔ sɛ kɔnko ɔri n'oyi jɛ n'oyi jɛ oyi jɛ pɛtɛ ewura mi de yi tɔ ahɔ èmi ẹnu nira ó lè jésù mọ̀nà ikú ní ẹ̀kọ́ ètí ìyẹn tẹ́ka sí àmà ọ̀ gbọ́dọ̀ wá rẹ̀ mọ̀ gbọ́dọ̀ wá rẹ̀ mọ̀ mọ̀láka jìbí lọ lọ́tọ̀ wá bẹ́ẹ̀ ní ọ̀dẹ̀rẹ̀ mi rẹ̀ wọ́n ní Wanyi iná Ina kà ibrahim mana káyọ̀ ka. ẹ́ ọ̀nà àmọ́rọ̀ nìdó mórí ọkẹ̀ ẹ̀ wọ́n yíò mórí ní ọgbọ́ọ̀lọ́ ọkọ̀wọ́ mórí ọ̀rọ̀ ìsàmì inú gbogbo rẹ̀ hasbi bi ilmi ẹ ilmohu bi hali kò mórí ọ̀yẹ ẹkùtùn inú gbogbo rẹ̀ ọ̀nìyàn polo dasọ̀dé ní ìmú nira lọ́tọ̀ tó mórí nìyí polo dasọ̀dé ní ibrahim dé ní ìmú nira dera anaba muhammad sallallahu alaihi irisa kan ni ni akapara hunu oke wallahi law wada ash-shamsa fi yamini ono so muri tibeni aso ila fitun wari ani oya ma ha ganga eh di ewe hono oya me akai iso ni sinu re re e ba ha 90 almost 93 million miles Ogwetere 92 plus million miles every kilometer marker miles ó sì tó lèrè ìdí màá ní ìlú ìjà àwọn àhà ìjẹ̀lẹ̀ àná ọ̀nà tó mú ríka àyàkọ̀ṣọ́ àṣọ́tún lọ́dà wọ́n kọ́ máa fi ẹsẹ̀ àṣọwọ́ ẹ̀dá àṣọ́tún lọ́dà tíwáṣí kọ́nà náà ní ọ̀tẹ̀rẹ̀ ilá ìláha ìlọ́lá ọmọ ìyá máa bọ̀ àpò mú ní ìṣọ̀tẹ̀rẹ̀ ilá ìláha ìlọ́lá tọ́kẹ́ bẹ̀ẹ́ bá àbíkọ́ ló ń tó mú ní ònà gbé tẹ́ slashin tó múrí nìyí dẹ́jẹ́ dẹ́sì tawhid jẹ́ dẹ́mi jihad agbúrẹ́ tawhid dẹ́hẹ́rẹ́ nílẹ̀ tawhid ìrẹ̀ pẹ̀lú kàkà yìí ẹ̀nà máa bọ́ iná méjì àtọ́nfánavọ́ àtẹ̀nẹ́ ẹ̀nà ẹ̀tánavọ́ náà kò inú lùlọ azmi ẹ̀nẹ́ mẹ̀tùwá jùzá mamman náà ẹni sí gùn kérékéré

alayhi salatu wassalam dɔkari izi ija nini ibrahim ɔno ne baron to anabi yakub anabi ishaq nene anabi yakub nene anabi daud anabi suleiman anabi musa anabi harun vangolo so anabi ismail watontomulini ijo muri kare emirerehu ọ̀rọ̀ níbi ẹ̀nà bọ̀ ọ̀nà òmùrí rẹ̀ hàn kì í yá tí ní sọ́tù lànà lọ́mùrí dọ́kà yìí olè ayíkà lẹ́bí iná àtẹ́yìnà humulkita bá wàlúhókìmá wọn nọ́bọ̀ wà fẹ̀yìn yẹ kí fúrú bí ha ha wùlá فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين

wannan abubuwata don isi don ibnewa annabi ni fayiyyar furbi ha ha wulai azawe ne na ne wanto muri ẹba mu kafo riri utunu na muri to فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين ọmọ ọmọdé ọmọ òbí dídé sí tíra lẹ́yìn òbí dídé wọn lọ́nà ọmọ òbí màá lọ́sàrẹ̀ kàánì ẹnẹ́ kàkà ẹ̀ lẹ́sùn bíi ọ́ dɔw mɔri dɔ ka ye ulaika ladina hada allahu fabihudahu muqtadi iri mɛ ŋa bɛ nɛni ɔ kɔtɛ wɛrɛ fɔ anabi ibrahim anabi ibrahim o kɔ kura la ɛn iri mɛ ŋa bɛ nɛ ɔnà mɔri so de zoni fabihudahu muqtadi ewo n tɔ mɔri rekoze nɔnɔ mọ̀rí nìyí ابن القيم الجوزية نان باكا نكاي enyo leneruhu ni aga e n'omori mọda ya ntomori ikọ ha ma jụ akara etohid jụ akara e ya ọbịbịa nne enye enezu hunawa agụvi ọyị kwete je ririza izi tauhid juzo iye juzo simukorome juzo ihe na juzo ikore kutoza kubono do muri imewa kevo dovidi yuna yanehenedin da bi anehenini de ya asa sawa de ya shoden ne mukoro de ya hioda ni n'ụzọ nọ

ina hɔ nanan na tuntum ri ni ɔwɔ wɔn mori aka nipa ne nipa anabi ibrahim amabɔdɔ jɛ ni kerekere lɔri lɔlɔkɔ nini ìjọ mori kayɔ kayɔ e. inni ja ilu kelen naasi imaama kala wa min zuriyati kala laayana mu adi zɔlimi.

káàlù ló jẹ́ ní maka ẹnu ọdọ́rọ̀ kàkà ẹ̀ ìrẹsọ́ àyíká níbi ibrahim ẹni eh, ya ohun tó mú rí mìí tú à níbi ibrahim muri eh, kọ́ ní ọgbọ́ kókó nà tọ́ kó ehìrì kye káwọn ọmọ àná kà nínú sẹ́dọ̀ sẹ́dọ̀ mà nà báyà ohun tó àti ìmaka ana omuri ọmọ na kaya ntọ omo salasalam kọ saa saa ne bi ibrahim ntọ omuri bi taabe da ne bi ibrahim bi matibọ nnidia inuka le naase imama maa so mọdọ bi de yaba na hẹni piti ẹwọ ne bi ibrahim kọọla wọn min zori yẹti da ne bi ibrahim israel ndọkẹ omori ẹ ati nipa na ẹti di emirẹ mẹwọ ọdọ bi ọ náà. lẹ́mẹ̀ wọ́n lọ́rìnjọ́ náà tó rà kọ́lá láyẹ̀nẹ́lú àbíbàlìmí lómorí dọ̀kà láyẹ̀nẹ́lú àbíbàlìmí ẹ̀nà náà rí léhù náà ọ̀rìndé ọ̀yìnmẹ̀ iná ẹ̀kọ́ náà nù lómorí ọ̀nà wà sẹ́yẹ̀ ọ̀rìndé jùzọ́ yẹ ahẹ̀kọ́ náà ọ̀nà ọ̀yà wà

asilati ntomori yi oboboro ere tso yɛtɛn tɔnte ka ye imaama ɔno omori ɔno akɔ aka ɛfɛ nana ɛyiri mɔnɔ na e ama hɔ ɔbjo no omori ɔno aka ɛfɛ nana ɛyiri mɔnɔ lọtù ẹ yìí mọ̀ náà lìkẹ́ àkọ́wà nà mẹ́yìn náà ẹ bọ̀ ni ẹ bọ̀ ni lọ́pọ̀ tó mọ̀ ní bí ẹ̀yìrí ìmáàmù náà ya kàrẹ yí ìmáàmù náà múrí àkàrẹ alẹ́nà náà kàmí sí ohun tó múrí rẹ̀ gọ̀gọ̀dẹ̀ kàmí sí abubakar bẹ̀rẹ̀ mọ̀wẹ̀dẹ̀ kàmí sí umar bẹ̀rẹ̀ mọ̀wẹ̀dẹ̀ kàmí sí Uthman Uthman ọmọ umm Mọ̀gídé kàní sí Ali ní Mọ̀gídé ìrí mẹ́wọ́ ní àkọ́bọ̀ náà. Láti ohun tó mo ní nìyí. Kàní iṣẹ́ mo ní mẹ̀mẹ̀ káyà níbi Dàwùd káyè ẹ́ ọmọ mẹ́fà lífà ìrìsìtè fákùn bẹ́yìn náà sọ̀rọ̀ ha. Mọ̀kàrí náà kaná bàyìí rẹ̀ zẹ́yìn. Wọ́n láti tàbí dɔw ka suu jozo mori yi ye iri mɛ wọn n'o mori y'a kan iri mɛ wọn iri mɛ n'i ko n'o mori kɔnɔ sɛ ne de y'a dama mɛ eri se te so n'o mori y'a kan ɛfɛ n'a nɔ ɔnɔ bɛ wɔri àmì ojú wa bá kàmi dúró ne ti kò mori dàbí ɔ dàbí wa ne fún yìí wọ́n mi kò rí yẹ tí ọmọ kà ọmọ rí ọ̀dá dùn à dọ́dọ̀dọ̀dọ̀ ọ̀nyà ń gàdà báwo ni sáà báyìí mahamud sallasalam ó yà níbi ibrahim anabaayi amadu ó yà níbi ibrahim ọ̀rọ̀ anabi ishaq ó yà níbi ibrahim anabi yakub ó yà níbi ibrahim anabi yusuf nene anabi dawud anabi suleiman na wujɛ nabi ibrahim anabi dawud wujɛ nabi ibrahim anabi musa wujɛ nabi ibrahim wɔtɔ sɛ anabi isa ipa na ɔmɔdi bana tɔ anabi hunɛ pɔɔrɔ duba wuli sɔnna baa muhammad sallallahu alaihi wa wɛrɛ duwa nɔbɛ inni jɛ ayinu ka di nansi imama kaala wa min doriyati. kɔɔla la yanalu abu dhabi. ɛ ba k'a mi de dɛ an kiri mɔna o. anakinyi anakinyi pia mwa akiri maname ana wana ama ya go ya go no nobody was chu hete slatu to muri ni muri ana baba yayi muri ana baba yayi ni amin obaba ona nabai muhammad sallallahu alaihi wasallam okasa abe ni ono ọ̀rẹ́mọ náà mórí ọ̀nà kan níbi anábẹ́ muhammad sallallahu ọ̀nà ọsa asị àhẹ́ká níbi ibrahim dánábẹ́ muhammad sallallahu lọ́nìrẹ́ kọ àṣàbẹ̀ ní ọ̀nà lọ́zọ̀ ọ̀yọ́wọ̀n kéèmé ẹ̀hẹ́ èrí turuwa ẹ̀nìkà káyé asbahana ala fitratil islam wa kalmatil ikhlas wa dini nabiyina muhammad sallallahu alaihi wa sallam wa millati abina ibrahim hanifan musliman wa ma kana min al-mushrikin onto muri oman zo ya sabe ni do zo ya ya man kaya maneka iyo ni ya maneka eto hode ya maneka asmana ala fitratul islam ye ne he to so fitratul islam uno muri abikoma aheko murihi aka ke fitra Ọnọdụ ọ itụnọ ya na omuli ịtụnọ ya tụlee so ọ ịhe ka omuli ọ nịnyara ọ n'osiri ya omuli ọ obi na etu ka enye ekwule na enyochiri na eyi omuli eyi. Enyo. Abetula anyị. Amaju ọlụlụ inye amadiri ọlụlụ inye. Enlaba aadaki alo. Ime oyibo aadaki go. ọ̀nà àbí capital g lọ́ọ̀bí omori yọ̀ lọ́ta ìjọ ọ̀bí small g ọ̀bí orí anáfíìsì kò ìbò ní ẹnà ẹ̀rẹ́yìn ọ̀chìrè yìí omori yìí ọ̀nà bí kò nyẹ́rẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ewu yìí àkàbúrò àti. ẹ dẹ́ni yorùbá ka ọlọ́run omori yìí ana afẹ́ ni nẹ́ṣọ́ hàn ní larubadẹ́kẹ́ àdán àlà. Eh, abanye eh, ubangidi ubangidi omoriye ọrẹ anibani mẹka chineke lọtọọtọ mọbi ní ẹni bẹ kó omori yìí àbá bẹ kọrọ mẹ nyọ ọsọ bi fitatulahi. iso muri tonight na nobono kaya ye kanyi omuri eh abasaba nyo ina beka pichi dan ni reha yo omuri ana bikunyere gene gene ama di ire hori nye seba nyo de ere manya kure ne enyo na tuntu omuri ni ono na de fitran omuri me iso omuri tonight tore fami eh ọdún fitratun islam jozi kaye ọ kuna ekure so kaya heko na omori on nyara kene di esiri ya na omori on on nyara kene kene fitatul islam ono كلمة الإخلاص أنا بالله إله إلا الله أشر يونني أنا بالله إله إلا الله ودين نبينا محمد صلى الله عليه وسلم أهكا نبي محمد صلى الله عليه وسلم أنا بابسون تو مريد دوه هون بو مريد أبسون دوه إني شريع نوني سيتين maana mɛne ne aso maana mɛ maana mɛne ne aso maana mɛ ana maana ne an diin na bana ɔmo diin na naba anaba muhammad sallallahu alaihi wa sallam ɔmo millata abina ibrahim aheka naba ibrahim ɔno mi tawhid tawhid oyi hɛ kɔmu do miara gelegele hanifan musliman hanifan ana hawuro da ahikiri kya nabɔ ahikoriya nabɔ ɛnna ɛyin zayizayina dɔ akuru dɔ nɔ san dɔ jɛ eyi omuri ɔmo miara gelegele musliman ama sɛdɛ ɛn lɔ sɛdɛ yɛ omori yi wɔn mushrikin anabi ibrahim ɔyɛ náà lɔsɔn mi yɛ omori do wa ama ne ha do ma niri ni wɔ ee ɔdedɔ wa do bara wa do re tenyi bara wa do re tenyi osi yɛ tɛ josɔn ma ne ka anu tó mori ma se pa ɛka yɛ ma ne ka yé lɛ hɛ. ɔri yi to ruba aba bi no ruba yɔn doka ka amsɛyina ɛnɛ na do ka asubahana abi abi sue abi sɛ ka bɔ yɔrɔ kɔnɔ abana bɔ ɔmɛ ɔya asubahana ala fitratil islam wa kalimatil ikhlas ودين نبينا محمد صلى الله عليه وسلم وملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين أولو بأيضا أمسينا fitrati فتنة الإسلام وكلها وشعنا salatu ntomori ni wuli anaba wa yayi wuli anaba wa yayi amin amin amin ana na bi tawhid na ana na bi tawhid ọsọna bi tawhid ani kaisan an ka naba muhammad sallallahu alaihi wasallam ọmọ iṣẹ ọmọ ọnọ kayasi kare sọọnu. eh jodika wasede wase fitrat eh, fitrat islam wasede ina hiki islam onon yo mori ina shake yo. ina ibe won we teyo ina sede yo osoma va ekono mori kai nan kai odon na ejesi hu na me ono wono ra hu re so hekirikiri ama me ko mori okaka ومن يرغب عن ملة إبراهيم إلا من صفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ومن يرغب عن ملة إبراهيم إلا من صفي نفسه أمري أوكي ẹ̀yàn náà ha ahúrò dà níbi ibrahim anábàáhìkí tawhid tawhid oyi omori tini konyara bọ́ọ̀rẹ́ ẹ̀kẹ́ tini konyara ẹ̀yàn náà ha ahúrò náà ilá mọ́nsàbí ànáfsàhù àwọn bàbá máa múra kẹwà nínà ó ń tutù ajé ń dìbí ọ̀dà ó ń wọ́n lọ kọ́dí sàfẹ́ náà fi dùnìyà ọmọ ní kọ́nà náà nyọ́ ìrẹ̀yìn anabi ibrahim ọ̀nà náà nyọ́ ìrẹ̀yìn náà hàn náà wà iná òfòlà àhìrati lamina salihin orí mi tó kú ìdánikù iná zọ ẹ̀zá àná ọmọ rí ibrahim ayé ibi kọ́nà làwọn rọ̀bù asilim ẹ̀wọ̀n tó mọ̀rí tamá náà hẹ̀ náà tamawa ayi ibi jɔnu na ɔmori kaye anabi ibrahim kaye aslim sɛdeyo na ɔmori kɔla aslamtu lera bela alamin dɔn anabi ibrahim dɔ kaye ɔna sɛdeyo ɔmori anabi ohinɛ abe piti. islam ìtẹ́fì islam mìlọ́tà àdínà ibrahim ọ̀sánà bí tawhid ọ̀sánà bí tawhid ọ̀nà bí tawhid ọ̀ní mẹ́lìkẹ̀ ti sábà bilqis òyìnbó ti sábà ọ̀nyẹ́ náà náà onye na ọnụ ọna dịbị suleiman ahịrị na heke islam dọhịa ọbịnị tawhid dotu ugbehu ni shirikwen dotu bɛ hu no hekɔe dɔvɛ dɔpɔ igye yi hu numu omori dɔvɛ tu anabi anabi suleimana anko omori mɛ dɔɔka ayikaye قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين قالت وهنا سبع أنا بالكيس أنا أنا نبي سليمان هيفين إسلام omori okidokaye ramp ewo omori inni zalamtu nafsi mara mehuna yera shamo mara mehuna yera mo kama heke sose na ebe ewo omori hi wa aslamtu ma sulaiman mara mara agarura nabi sulaiman na sede sede ye nabi lillahi rabbil alamin ye omori anabo hina ya besasa piti anabo hina ya behe piti tauhid ono omori hii situhwane pɔpapa atɔderɛma irago pɔpapa ataragoderɛma ni dɛ ɛyɛ ɔna ɔde yi ne ragoderɛma ina hɛn na agyen na tuntun omori nini dɛ ikɔnɔbi to pɔpapa ɔnɔnto ne ne se hiada ɔnɔbere kɔ akɔ ɔnɔnto ne hiada adi na ne ɛyɛ akoto anabi ne ne ana dɔn ne bi tii. se koto ya wano nebi nini Aba nto nini Anko muri me doka eke ne kaka abudullah ma lakum min ilahin ghayru he ko muri ni ọhịa hino ama wa ko nunye nini paro muri ono abba nebi mane kan na أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأني رسول الله أما دايما تومري كنا كوري كتانا هنني تبانني poro de mi venu ke yuhi no sana ho heke e wo mori on nyare gini gini de re doka onon ona naba muhammad sallallahu alaihi wasallam on to mori hono na naba muhammad sallallahu alaihi wasallam ba kanika man mata wa huwa ya'lamu an la ilaha illallah dakhala aljanna ọ̀nà tó ọ̀nà àṣẹ ẹ̀tẹ̀tẹ̀ dọ́yìí tó ẹ̀tẹ̀ ka ẹ̀yìn òyìn àṣẹ náà wọ́n hẹ́ kẹ̀ ẹ̀ẹ́gò mórí hìn aljanna wọ́n wọ̀ ẹ̀. iri ni ayẹ ne na nusu fẹnẹ ni ọ̀nà sẹ́wọ́n ní quran ha ẹ̀ bọ̀bọ̀ ẹ̀ wọ̀ ẹ̀ rọrùn ní rẹ̀ yí ama àkàrẹ́ rẹ̀ ọ̀túrẹ́ yí ama àkàrẹ́ nípi tawhid dáàkàrẹ́ nípi shirk. na-esi ihe a ya na-ehekaghị dọlọrụ ha adịrị sọzọzụ vọla teha teku akọnyi tauhid akọnyi tauhid do wa he ko mori du sha he ko noji umuri on nyere gele gele tauhid ono na o ba shogen arin mbesika ima na na na nyi mbetu ma ìdí matama ya ika ọ̀dọ̀ na pẹ̀rẹ̀ fún tẹ́tẹ́tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sí yẹ̀ẹ́yẹ rẹ̀ tòhíd ọ̀nyí ọ̀nyí ọ̀nyú gẹ́ngẹ̀nẹ̀ ọ̀nyí kẹ̀kẹ̀nẹ̀ ń ìjọ ìsìtú kẹwà àjọwọ́ ọ̀wọ́ ọ̀nà slatron tó mọ̀rí nìyí ọ̀yí bá sí tòhíd ọ̀nà ọjọ́ yóò mọ̀rí yìí ọ̀sí ọ̀ṣọ́gẹ́ nkà ní sísú ihe pẹ̀tẹ́ dɔsɔ gan ka yesu sini kama si gan ka si yẹ pẹ̀tẹ́ ọ̀bìka wàṣọ tìǹnaì wàṣọ yẹ pẹ̀tẹ́ tìǹnaì ọ̀ kàyé omori ònìyẹrẹ gẹnẹgẹnẹ n'obu òmòrí rẹ̀ ìzẹ̀ ìzàmù lọ́ọ̀bù yẹ pẹ̀tẹ́ tìǹnaì ọ̀ ọ̀sọ́ni ìjẹ̀yìn dọ́nà yẹn ní dẹ́ ẹ̀hẹ́ ọ̀ka ọ̀sọ́nà alibakaw. onye ịzọ tí na tibe ọyị ìrìṣú yẹ pẹ̀tẹ̀ tí náà ọkà ẹ̀yìn ìhìn náà sá amáhọ̀ ẹ̀kẹ̀ ẹ̀hùn múrí ọ̀nẹ́rẹ̀ gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ na ṣọ́hùn náà ọdún ṣọ́kẹ́ mẹ́kọ̀ ọdún hùn náà ọ̀yí anyị ọmụrụ Ọsọ alfa taa. bàtún tó mọ̀rí nìyí. jòzá mọ́mọ́ náà ìzà ìzà mọ́mọ́ fi kàyè wàṣà èkó mórí ònìyàn òye èkó mórí ònìyàn rà wàṣọ ọdẹ wàṣí sọ kánà kó ọdọ òye èké sọsàn àbọ ẹhẹ lùsọ iṣẹ òmórí ònìyàn rà No, rasi do raba shove na yao do se do sho ye petet na yao anwa yo muri on no ni ye petet na yao do se sho ka na ko de ho na yao anwa hi so se na e bo muri hi do ra sho sa so muri ni na yao do sho ye petet na ko muri wa sa san eh o mara ye better na yao o oh, muri o oh, sa sa na na yao do se sho ka na ko de o sa se so se na e bo sọ́tún tó múrí ní àbọ́ mẹ́rẹ́bì ni iná ìjẹ́ pò mórí àbọ́ mẹ́bì ni iná ìṣọ̀kún bólúrò mórí àbọ́ mẹ́bì ni iná ìṣà ìtúrò mórí àbọ́ mẹ́bì ni iná ìjọ mórí yéyí àbọ́ mẹ́bì ni iná ìtọ̀ mórí ọ̀nìyàrá ògbó àbọ́ mẹ́bì ni iná ìṣirí ìkírò mórí ọ̀nìyàrá ògbó àbọ́ mẹ́bì ni iná ìṣọ̀kàrẹ́ húdó mórí ọ̀nìyàrá gẹ̀mẹ̀gẹ̀mẹ̀ kitaban titẹ koraa avaa mẹbi ni inu izinari omori ọninyara avaa mẹbi ni inu ikwe didi omori ọninyara diveni mẹbi azari kayẹtẹ ina yi koraa nana asese kiri mi iri mi ni ma ni kova am ẹbi yẹ abaaka kusula to omori ni ọmọ ẹmẹ ẹkọ agunna yẹ soso pẹlẹ. مليسي برهوك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فصلت عليه سفة دقام كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربر كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدنا عليه ولا يهيك المكر السجيو إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم اكتب فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب ألم ومرض وشفاء مرض وإلة وألحقنا بالصالحين يفعل لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم